pẹ̀lú move bene àǹfààní ọ̀tọ̀ọ̀tọ̀ mẹ́rin ló wà láti ra káàdì wa tàbí tóní connection de ìkíní kit vivo pọ́n mẹ́rin ni a fi tà á pẹ̀lú ẹ̀bùn ìpè onípò mẹ́rin oṣù kan gbáko lẹ lè fi lò ó ìkejì kit silver àpò mẹ́ta la fi tà á pẹ̀lú ẹ̀bùn ìpè alápò méjì ọgbọ̀n ọjọ́ bákan náà la fún ìlò rẹ̀ ìkẹta kit gold tàǹtà ní àpò márùn-ún alápò pẹ̀lú èrè ìpè alápò méjì láàrin oṣù kan. ìkẹrin kit platinum àpò mẹ́wàá ni a fi tà á èrè ìpè alápò mẹ́jọ ló ń bẹ lórí rẹ̀ èyí fún ọgbọ̀n ọjọ́ gbáko. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo